Adéòtí Adéòtí ah. ṣé ọmọ ẹni kú kò wá yájọ ọmọ ẹni nù lọ. gbà sóhun la ó fún aburú kan ò mà ní ṣẹlẹ̀ o ẹlẹ́yinjú àánú ò gbọ́dọ̀ kú o yé torí pé ó ń ṣe fónílé ó ń ṣe fàlejò mo ló ń ṣe fọ́mọdé ó tún ń ṣe fáwọn àgbà ọlá olúwa ni mò ń jẹ́ máa gbọ́dọ̀ òkè o ẹlẹ́yinjú àánú ọlá olúwa o ìkòkò láì ṣe kò gbọ́dọ̀ fọ́ o bóyá òye ọlá olúwa ọlá olúwa ọlá olúwa ni mo ń jẹ o Èdùmàrè ló bùkún mi ọlá olúwa. ẹ pẹ̀lẹ́ o ẹ ǹlẹ́ o tọ́lá ni ilé ńkọ́ o ẹ ṣeun. àwa aláwọ̀ láti iléeṣẹ́ god time newspaper. ẹ káàbọ̀. a fẹ́ wá ṣèwádìí kékeré kan mọ́tò tó wà tayọ̀ táwọn èèyàn máa ń pè ní mọ́tò àbàmì mọ́tò àbàmì láti bí wọ́n sọ pé èyí lè ní ṣùgbọ́n a ní láti mọ àwọn nǹkan kan nípa báwo ló ṣe é ṣe nǹkan kí ni nǹkan tó wà nídìí ọ̀rọ̀ mọ́tò ìlànà ìdáwà ní ìtì. ẹ mọ̀ dáàdì ẹ ẹ fètè sí ìkọ̀kan sọ. kí lẹ fẹ́ kí n sọ ẹ n tẹ́ ẹ bá fẹ́ kí n sọ ẹ sọ sí n lẹ́nu ẹ sọ nǹkan tẹ́ ẹ fẹ́ kí n sọ ẹ sọ sí n lẹ́nu. ẹ kàn ṣàlàyé fún wa ibi tí wọ́n ṣe ń pè ní mọ́tò àbàwọ̀ báwo ló ṣe jẹ́ ẹ̀bẹ̀ fún ìgbà tẹ́ ẹ rà ìgbà wo lè rà. dáàdì ẹ má bínú sáà. kí ni kí ni ẹ lè gbọ́ nǹkan kan lẹ́nu mi ẹ lè gbọ́ nǹkan kan lẹ́nu mi péré ẹ lè gbọ́ nǹkan lẹ́nu mi. ẹ ṣe ṣàlàyé sà a kò fẹ́ mú ọ̀nà ẹ dáàdi ẹ má jẹ́ kọ́rọ̀ wa dùn rí ẹ mú gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ bóyá mú tàbá yín bóyá mú tí ó wà òkè yìí tó bá tó bá wù yín láti bá wa sọ ẹjọ́ ìwé iléeṣẹ́ wa nìyí. iléeṣẹ́ yín rèé iléeṣẹ́ yín gangan iléeṣẹ́ yín rèé iléeṣẹ́ yín ò ní jóná. dáàdi ìgbà tó mọ̀ pé o ti lọ sí ọ̀wọ́n ibi tó lọ tí nǹkan ti ṣẹ́nu re lọ sọ́dọ̀ bàbá ṣukuma èlò ni òun náà pé iye adìẹ tiẹ̀ ah, ah. Ah, ẹ gbà mí ẹ dúró náà ṣé ẹ̀ka ṣé afáì sọ pé àwọn ìjọba náà náà tún fowó kún adìẹ báyìí ni ẹ tiẹ̀ yìí máa bọ̀ nílé náà tó o bá mọ̀ pé owó tó wà lọ́wọ́ ẹ̀ ò ká nǹkan tó fẹ́ rà yìí máa bọ̀ nílé ẹ wá ibo náà ń lọ nílùú ìbò pàápàá nísìnyí à ń pariwo ìjọba ìjọba ìjọba ṣé ìjọba náà nù tún wá fi kú okun owó àjẹ́ eh, báyìí sí. ẹ wo dáàdi Michael níta sọ dùn lè yóò ní yọ wá lẹ́sẹ̀ dálẹ̀ báyìí ṣẹ́sìn kọ́ lélẹ̀ yìí. kí ló ṣẹlẹ̀ ẹ̀sìn báwo. Ah, tí mo lérò pé olóòlùwà yóò ṣe bó ṣe mọ́ ń ṣe lọ́dọọdún fún wa ni gbogbo owó tí ń bẹ lọ́ọ̀ mi òun ni mo kó fún ìyàwó mi kó gbà kó fi lọ́ọ́ ra aṣọ ọdún àti bàtà òun àtàwọn ọmọ rẹ̀ kò sówó lọ́ọ̀ mi kò sí kọ́bọ̀ lọ́ọ̀ mi ẹ dákun sásọ láàmà ya jẹ́njọ́ ọdún ẹ́ ah ṣé wàá ti ṣàṣìṣe báyìí torí ọlọ́run ẹ́ ṣé ti ṣàṣìṣe báyìí ah kí n sì ti mọ ọmọ kó gbogbo owó yìí lẹ̀ fún wọn. òbí ah. fi ọkàn ara rẹ balẹ̀ ah. gbogbo ohun tó ń sọ láti òwúrọ̀ ló yé mi o ah. àmọ́ fọkàn ara rẹ balẹ̀ sórí èmi nígbàgbọ́ wípé nǹkan ìṣẹ́nu re ah. oúnjẹ ọdún kùn wá lára. níjó. Ah, ṣebí kérésì tá à ń sọ̀rọ̀ ń parí ó yìí dọjọ́ sátidé. Ah, bẹ́ẹ̀ ni ó dọjọ́ sátidé. ẹ fọkàn ara rẹ balẹ̀ kó tó dọjọ́ sátidé èmi mọ̀ pé oúnjẹ ó kàn wá lára. ọmọ tá à ń sọ̀rọ̀ ń parẹ̀ yìí kí bàbá rẹ̀ tó kú òun ló ti máa ń gbóúnjẹ wá tó ti máa ń ṣọ̀wọ́n nǹkan rẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ tó kú tán kò dáwọ́ iṣẹ́ orí rẹ̀ dúró èmi ní ìgbàgbọ́ wípé àá gbogbo bó ṣe ń ṣe látẹ̀yìnwá kò ní kò ní yí kò ní yí padà. mo ti gbọ́ yín hmm. ah, bàbá mẹ́kẹ̀ hmm? ṣé ò ṣe àwọn tá à ń retí náà rè ah. ọkọ̀ tó lání mò lò síwájú ọkọ̀ tí ń bọ̀ yìí. Ah, ṣé wàá rí báwọn àáfàá sọ̀rọ̀ òjòkùn. elédò mọ̀ sí o láti rí ibi ojú. nígbà tí mo sọ wípé kó o fọkàn ara rẹ balẹ̀ lẹ́ni tó yẹ pé a ti mọ̀ lánàá kó tó di èmi pé tó bá ti tó bá ti di pé. kì í ṣẹjọ́ mi ah, ah, orí mi sọ̀rọ̀ o. Ah! ah. mọ́mí ìbéèrè. mọ́mí tọpẹ́. Ah, ẹ ṣe wọ́n o ah, ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe kùnàwó ẹ ṣe o ẹ ṣe kò ó ga o ẹ ṣe àdúpẹ́ o ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ bó ṣe máa ń ṣe o àdúpẹ́ ah, ti ṣe o ẹ ṣe o àdúpẹ́ ọdún yóò lè yẹ rárá. ọdún yóò máa dúpẹ́ lọ́wọ́ wọn lágbára olóyè bí òní pa wọn o ọlọ́run ní febi pa wọn o. ẹ wo ẹ wo ẹ wo ìyá sukura ọdún máa ti ṣe. ẹ wo ẹ̀yin gan ni mo máa bẹ̀ máa bẹ̀ yín ẹ má bínú sí i pàtí ní kí wọ́n tún lè wá jẹ ìjìyà fún yín because mọ́mí tó mi sìn. mọ́mí tó mi sìn. àǹtí Tọ́lání ọ̀ ṣàlàfíà lẹ wà gbogbo fámìlì ńkọ́ ojú yín ló ń dán yìí eléyìí tí mo rí inú mi ń dùn gan bẹ́ẹ̀ ni o inú yín máa máa dùn náà ni nítorí pé ọlá olúwa ti ṣe bó ṣe yẹ kó hmm. àǹtí ọlá olúwa àǹtí ọlá olúwa wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ àǹtí ọláolúwa ah, ọlọ́run á bá mi dá wọn sí lágbára ọlọ́run gbogbo tó ń dùn wọ́n nú báyìí kò ní bá wọn nú jẹ́ gbogbo bó ṣe ń dùn wọ́n nú lọ́dọọdún ah, ọlọ́run máa bá mi dùn ah, wọ́n nínú wọ́n ṣe gan-an. <laughs> ẹ wo kò tọpẹ kò tọpẹ ẹ wo epo ni òróró nìyẹn èwo gan lẹ fẹnu méjèèjì ikú yín wọn da. ẹ ṣe ẹ o. ṣe rí àdúrà tẹ fi ràn ọlọ́run lọ́wọ́ òun náà ní kí wọ́n bá mi ṣe fún ní gbogbo hmm. ìgbà kádùn àyẹ̀lẹ̀ ló máa bá mi tó bá wà. lágbára ọlọ́run dáadáa tó ń ṣe lágbára ọlọ́run kò ní dìbàjẹ́ àmín lágbára ọlọ́run. ẹ ò mọ́ mi tó mi sìn tó bá di ọ̀la mo ní kó wá já ẹdìẹ fáwọn kan ní street kejì tó bá ti kó dé màá ní kó mu tiyín náà. àtúnṣe ládìyẹ bẹ́ẹ̀ ah, àǹtí ọláolúwa kò máa ní bàjẹ́ fún yín. àbí àṣẹ ẹ ṣe mo dúpẹ́ gan ẹ ṣe mo dúpẹ́ ẹ dáàdi tómi sáà tómi sí nǹkan. àwọn ah, wọn ti lọ sí church wọn ti lọ sí church ó dà o ẹ ṣe o ẹ ṣe gan o. Ah, ọlọ́run eléyìí náà tó. ẹ pẹ̀lẹ́ ma ẹ má bínú máa dá yín lóhùn sí i <laughs> eh, alpha kò ní. so wọn méjì láyé fún gálọ̀nù owó kọ̀ọ̀kan sí wa. ọ̀gá méjì ló kù. so alpha. pásítọ̀ jíde ni pé àwọn ti ra ẹdí ẹ̀ka tó dé so wọn ní ká ti fún òun ní rice tó bá dọ̀là. ẹ ìyẹn ò ṣe problem ẹ̀yin lọ yanjú yẹn nu mọ́tò rice wà nu mọ́tò o. ẹ lọ yanjú yẹn fún ọnu mọ́tò nísinsìnyí. ó yàgò sọ̀rọ̀ <laughs> ẹ kò má bínú o um, faith mọ́mí nǹkan ṣẹ́gun báwo ni mọ́mí ṣe ẹ má bínú sí mi kó lè bá dáa náà là ń ṣe um, ẹ wo rice tó wà lẹ́yìn fún ẹ̀yin àti mọ́mí faith pẹ̀lú dáàdì ṣẹ́gun ló wà fún ọlọ́lúwa ló ní ká gbé fún yín gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe ẹ ṣe gan wa ẹ ṣe ẹ ṣe gan ẹ ìrẹsì rẹ ìrẹsì rẹ sì ti ṣe. bẹ́ẹ̀ni ẹ wò ó sì kú o òróró eh, àti epo ó wà ní mọ́tò so àwọn méjì àtẹlẹ mi sìn wọn bá yín gba tiyín náà bọ <laughs> ó yá let's go. títí ló títí ló bá wá ẹ ṣeun àwùjọ àjẹwò ọlọ́ọ̀lùwà wa máa ro òkè onírẹ̀lẹ̀ láéláé. Erasa, eh, eh, Erasa. Eh, hey, ẹ ra sà. yes sir. yes sir. kí ló kọ ọmọ tó ní kẹ́ ẹ máa pín ẹ̀bùn káàkiri. ọlá olúwa ni sà. ó ti wá jẹ́ tẹ́ wá parí apá kan tẹ́ ẹ dápá kan sí ṣọ́lá ìṣù nìkan lọ ní káwọn máa jẹ ni. Ah, rárá sà kò rí bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ̀ pé coming Saturday òun do àwọn Kristẹni tó máa ń pè ní Christmas so reason nìyẹn tí ọlálúwa fi ní pé ká lọ fún wọn ní gift èyí tó máa fi ṣọdún ẹ bẹ́ẹ̀ ni sá. ṣé àwọn ẹlẹ́sìn àbáláyé ṣáàṣẹyìn lẹ́sẹ̀ kan tì ń bọ̀ bá di àsìkò kérésì ẹ̀ fọ́n lájẹ̀ bá di àkókò iléyà ẹ̀ fọ́n oníṣìn mùsùlùmí ẹ̀ fọ́n lágbò àbíwọ̀nyí náà kan mo lọ́dọ̀ láìsí ìjọ òní. ṣé pé ọlọ́ọ̀lúwa kò tún jẹ́ kí ọ̀bẹ̀ ṣẹlẹ̀ lọ́dún yìí ní agbára ọlọ́run àti àtìlẹ́yìn àná mọ̀ ọmọ sọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ tilẹ̀ náà ní dojúrú o. àmì àṣẹ. kò ní mọ̀ṣì ọlọ́lúwọ̀ ò ní mọ̀yà kò dẹ̀ ní mọ̀nira wọ́n àná ọ̀hún màkàlà lè yẹ ìwọ tó mẹ́rin ìwá tó bá ti ń jí làárọ̀ tó ti ń ṣàdúrà sáà tí wọ́n sọ pé ó súnmọ́ mi gbẹ́kígbẹ́kí o ó súnmọ́ mi gbẹ́kígbẹ́kí ìrèlé ayé mi kò tún rẹ̀yìn mọ́ ó súnmọ́ mi pẹ́kí. ẹ ǹlẹ́ o. Ah, ẹ ra àbá. ẹ ṣe gan ẹ ṣe gan ah, ẹ ṣe gan olùkọ́ o ọ̀rọ̀ yìí ò ní dojú ńgbà kankan ọláfíìsì mi lára wọn. bẹ́ẹ̀ ni sà èmi náà ni ẹ gbogbo nǹkan tẹ́ sọ yìí ó yé mi dáadáa màá dẹ̀ mi sọ wípé mo ṣàlàyé fún Ọláolúwa ó dẹ̀ máa ṣàtúnṣe lórí ẹ̀ láìpẹ́ ẹ má bínú sí wọn. ẹ̀yin lẹ́tí ẹ mọ̀ torí mi ò mọ̀ bóyá ń ṣe la ṣe èyìn léṣe kan ti ṣé ọlẹ́yìn nìkan lẹ́ni ká máa jẹ àbí àgbòtẹ́ ń fún àwọn mùsùlùmí kí wọ́n pa fi ṣe léyà ń la náà ń pa tá a fi ń bọ Ṣàngó gbogbo adìyẹ tẹ́ ń fún àwọn onígbàgbọ́ kí wọ́n fi ṣe kérésì ń la náà fi ń pa tá a fi ń bọ̀gùn. ọ̀rọ̀ yín yé mi sá mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní a máa ṣàtúnṣe láìpẹ́ ṣe ti bọ́. ẹ̀yin lẹ́tí ẹ̀ mọ̀ ẹ̀yin lẹ́mọ̀. ẹ ṣe sá. gan ọlẹ́ ìṣù nìkan ní ká. àwòrán ọmọ mi àwòyẹmí orí àwòrán ẹni. kọ́dà àwọn ọ̀dọ́mọ náà mọ̀. ẹni tá wọn á dààmú láàrin wa kò sẹ́ni tó dààmú. ohun tí mo gbọ́ ni pé láti kékeré bàbá ẹ̀ tí mo kúrò nínú ẹ ti ẹ̀ dúró ná olórí ṣé bó ṣe ń ṣe wá ìdá láti mọ̀. ẹ jẹ́ máa wò ó ti nígbà bàbá rẹ̀ ń bẹ láyé gan-an àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ nìkan bàbá rẹ̀ máa ń ṣe nǹkan fún àmọ́ ń gba bàbá rẹ̀ papòdà tọmọ rẹ̀ wàá tẹ̀síwájú iṣẹ́ tí bàbá rẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah, gbogbo ìran kan tèmi ni pé ah, yóò dà wá ẹlẹ́sìn ìbílẹ̀ yóò dà wá pọ̀ yóò mọ̀ ṣe nǹkan fáà náà. ẹ̀yin olórí kí láà wá ṣe tí ò fi dà á pọ̀ mọ́mọ́ tọ́. Ah, yóò tẹ dà á pọ̀ mọ́mọ́ tọ́ ni yóò dà á pọ̀ mọ́mọ́ tọ́. o tiẹ̀ gbọ́dọ̀ dà wá pọ̀ mọ́mọ́ tọ́. Eh, bí o bá fẹ́ gbọ́tàn tí bàbá àtìyá rẹ̀ ò sọ fún rí yóò dà á pọ̀ mọ́mọ́ tọ́ ni ẹ wò mí ṣọ̀gbọ́n wálé bàbá bàbá rẹ̀ ẹ̀ǹbára wa níṣẹ̀ṣe ni kó tó wà kúdà. mo gbọ́ bẹ́ẹ̀. ẹ olórí ohun yìí ti fẹ́ máa le o ah. sùúrù lẹ́sìn. sùúrù kọ́ sùúrù kọ́ kódà bẹ́ẹ̀ mẹ́jọ rẹ̀ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan pàápàá ohun tí wọ́n ṣe fún ó ti ń bẹ inú mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. èmi tiẹ̀ jẹ́rìí. ṣé tiwa jọ́tọ̀ ni àbáwọ̀ ò sí lára èèyàn. ó sú mi. ẹ̀sìn tiwa ò ṣe rí kò ṣe gbọ́. àgbà yìí ń gbòòrò. Ah, irọ́ o olúwa ló gbé ò lérò pé ó yẹ ká máa gba ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ní gbàgbà ọtí ah. níwọ̀n ìgbà tí ọ̀tún ò ti gba ẹni tí ò sí fà kalẹ̀ tó sì náà ò dẹ̀ gba ẹni tó tún fà kalẹ̀ èmi fẹ́ suggest lórí ọ̀dọ̀ ẹ tó fẹ́ suggest tí ò bá wà capable à nígbà náà ni. bẹ́ẹ̀ni. ẹni tí mo fẹ́ suggest ẹni tó wà capable ni tí gbogbo yín dẹ̀ máa nífẹ̀ẹ́ sí ọlá olúwa. gbogbo wa la mọ̀ wípé èèyàn dáadáa lọ́lá olúwa kò tí ì gbégbá ìbò kankan nínú ìlú yìí ó ti ń ṣe dáadáa sẹ́ni kọ̀ọ̀kan wa kò dẹ̀ fìgbà kankan sọ wípé òun ní interest sí politics so èmi rò wípé tá a bá fà kalẹ̀ pé ìlú yìí máa dá ó máa yí padà jù báyìí ok o ṣe yàn ṣe yàn ṣe ẹ gbọ́ o ẹ gbọ́ o èmi ò sọ pé mo ò fara mọ́ nǹkan tó sọ o lóòótọ́ gbogbo wa là ń jẹ nínú ọlá ọlá olúwa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbogbo wa là ń jẹ àmọ́ ẹni tó wà nílùú òyìnbó táwa wà ń bì ẹ já àrò dáadáa o. good talk kan tó wà ní máìlì tèmi gangan lòun sọ jáde yẹn o ẹni tó wà lóyìnbó ṣé wàá possible kárí kó máa bọ̀ ní inú ìlú wọn bí báyìí kó lè wá ẹ̀rọ. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo bí ẹ wo bí ọlá olúwa eh. ṣé ẹ ẹ mọ nǹkan tẹ́ ń sọ ṣá ọlá olúwa tó jẹ́ pé nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ ẹ́ ó pọ̀ ńlẹ̀ bí yèèpẹ̀ ó pọ̀ ńlẹ̀ ó ju gbogbo àwọn ipò tí àfi ń lọ ìlọ ṣé abẹ́ mọ̀ pé tá a bá ń sọ pé àfirú nǹkan báyìí lọ ṣé kò dàbẹ́ ni pé à ń rí dínkù ẹ̀ ṣá ẹ ẹ ẹ gbìyànjú kẹ́ ẹ rówó. ọmọ ọ̀gá ọ̀rọ̀ ẹ ti yé mi torí ẹ tó fẹ́ fà kalẹ̀ torí ẹ ló ṣe sọ nǹkan tó sọ ẹ. Ah, ah, ah, ayé lè ìbò sí o ó yá ó yá hmm, kọ́kọ́rọ́ dà mo ti ti o. ta ni jẹ́gùn ẹni tó fẹ́ filẹ̀. Hmm. ẹ wò ẹ jẹ́ ká pe Tọ́lání kó bá a bá sọ̀rọ̀ nǹkan tó bá dẹ̀ sọ fún òun làwa máa ṣiṣẹ́ lé lórí ẹ mọ̀ pé tó bá gbà sí wa lẹ́nu náà èrè gbogbo wa náà ló máa padà jẹ́. nọ́mbà one ọ̀rọ̀ ti gbọ́ yẹn ọ̀rọ̀ wà lọ àti ìdìbò àwọn olùgbà ṣe rí tó lání tí bàbá wa inú mi dùn wípé gbogbo wa la nífẹ̀ẹ́ sí ọlá olúwa láti fàkalẹ̀ ẹ má wọrí màá bá tọ́lání sọ̀rọ̀ so nǹkan tó bá sọ èmi máa update yín. Ọlọ́ọ̀lọ́gbọ́ youth. Forward forever. Ọlọ́ọ̀lọ́gbọ́ youth. Forward forever. Ọlọ́ọ̀lọ́gbọ́ youth. Forward forever. Wọ ọ̀rẹ́, Ọlọ́lá ní kí n padà wá fún wọn lésì báyìí. Ìwọ dẹ̀ sọ fún mi sí pé o ṣì ń ronú sí i. Kí ni nǹkan tó fẹ́ kí n ṣe báyìí? Ṣé bó ṣe yẹ kó ṣe so. mo ti agree láti ṣe. are you sure. of course. <sighs> i'm so glad you have made a very good conclusion wow <laughs> i'm happy for you ọ̀rẹ́ mi. ọṣẹ <laughs> gan ni ọ̀rẹ́ mi èmi náà ti ń plan láti wálé very soon so lọ get back sí wọn kó lè jẹ́ kí n mọ tó bá wí. máa get back sí ẹ láìpẹ́ ṣùgbọ́n ara ẹ̀ èmi gan lè wé láti rí ẹ <laughs> all right darling kò ní nice day bye. <clears throat> ah ọlá olúwa mi ò lè wé láti rí ẹ o bébì. aṣọ àpọ́nlé mi ò níyà aṣọ iyì mi kò máa níyà rárá o ọlá olúwa ọlá olúwa. yé o àlọ́lá olúwa yé o ọlá olúwa ni mò ń jẹ o ògbóná kan ṣoṣo ò gbọ́dọ̀ kú o ògbómúlérò yìí ò gbọ́dọ̀ kú o ohun tó bá. ọlọ́run ló gbọ́ yìí. ẹ wo inú mi máa ń dùn ní gbogbo ìgbà tí n bá ti wà láàárín yín bíbá ẹ wo bí yàtọ̀ sí pé ọ̀rẹ́ mi jẹ́ ọmọ ìlú yìí ṣe ló máa ń ṣèmi gangan bíi pé kó jẹ́ pé inú ìlú ìgòwò lèmi náà ti wá <laughs> torí mo rí dájú pé ìlọsíwájú ìlú òun ló wà lọ́kàn gbogbo ẹ̀yin yúùtì pátápátá kudos to you guys. ọlọ́run ló gbọ́ you. forward forever. ẹ wo bí mo ti ṣiṣẹ́ tẹ ràn mí o ọlá olúwa náà ló ti rán mi padà sí yín mhm. rísì gangan nìyẹn tí mo fi wà níbàyí lọ́jọ́ tèmi ó ní kí n jẹ́ kó yé yín wípé gbogbo nǹkan tẹ̀ bèrè pátápátá òun ti ṣetán láti ṣe fún yín. ẹ wo àti tọ́lá ní ẹ̀yin gangan lẹ́yìn ká tó máa dúpẹ́ lọ́wọ́ ẹ jù torí pé ẹ kú àdúró tì ẹ kú akitiyan ẹ kú kó lè dà fún gbogbo wa ẹ ṣe gan ni àmọ́ lóore ẹ ṣe gan. kò tó síbẹ̀ o ọlọ́lúwa tún ní kí n jẹ́ kó yé yín pé láìpẹ́ láì jìnnà òun bọ̀ ní naija láti wá dá sí àwọn nǹkan tó wà lẹ́yìn. ọ̀sẹ̀ ọlọ́pàá yù forward forever. tó bá jẹ bẹ́ẹ̀ àwa gan jọ ilé. ẹ àwa náà máa yà yín lẹ́nu. bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o ó ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. hello sista tọ́lání níbo lẹ wà ẹ ti súnmọ́ wa ẹ̀yin àti ọláolúwa ah fine fine àwa náà ti ń dúró dè yín ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ kò ṣáà yàwó nú àdúgbò ẹ tẹ́ bá ti yàwó nú àdúgbò ẹ máa rí wa a dúró all right all right tó dáa. <laughs> gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ́ wà ń bí pátápátá ẹ wò mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín ẹ wò tá bá gẹṣin nínú mi lè ní in fact kò ẹ lè kọsẹ̀ rárá rárá. ọ̀rẹ́ ló dé yú èmi ọlá olúwa ọmọ olúwa ní ṣọlá mo wá ṣèlérí fún yín lénìí pé iṣẹ́ tẹ rán mi màá jẹ jù bẹ́ẹ̀ lọ. ọlọ́lọ́gbọ́yù ọlọ́lọ́gbọ́yù a rí i pé ó tọ́ sí i láti lè wá ṣé ti ilé ìjọsìn tẹ kọ́ sínú ìlú wa. àbí tómi. àbí tómi. àbí ti school. àbí tẹ̀rọ ìgbàlódé. èwo nínú wa ló fẹ́ sọ wípé òun ò tí ì jẹ́ àwa gan fúnra wa a rí i wípé ẹ̀yin ló kàn. Ah, okay, sir àmúṣẹ̀dé náà ni òru ni mo fi wọ̀lú àmọ́ ṣá o nǹkan kan yà mí lẹ́nu o torí pé níwọ̀nba wákàtí bíi mélòó kan tí mo dé àwọn ìròyìn tí mò ń gbọ́ ìròyìn tí ò múnú mi dùn rárá ni ìṣe ló ń dàbẹ́ ni pé ká wá ní pé wọ́n tàn mí pé kí n máa bọ̀ nílé kọ́ta mi wá ṣẹlẹ́yà of course preparation táwọn youth yẹn ń ṣe fún ọmọbìnrin lásánlàsàn yẹn tó wà nílùú òyìnbó yẹn ó dàbẹ nípò ti pọ̀jù nǹkan tí mo lérò lọ náà of course ṣé wọ́n fẹ́ bójú gbogbo ìlú jẹ́ ni so ọkùnrin tó tó ọkùnrin wà ńlẹ̀ wọ́n wá ń try láti lọ vouch fún obìnrin what does she have to offer kí ló mọ̀ nípa politics kò tí ì lọ́kọ ẹni tí ò tí ì lọ́kọ tí òun bá ṣe ń tolé báwo ló ṣe fẹ́ tòlú <laughs> ẹ má wọrí sà ẹ ó dàbẹ ni pé èmi fúnra mi gangan lẹlẹrù máa gbé níbi tó ti wúwo torí tí bá ní pé kẹ ẹ gbé níbi tó ti wúwo ẹ lè fẹ́ sá sẹ́yìn i know what to do ọmọ ìlú yìí ni mí ìlú yìí náà forí mi sọlẹ̀ sí bàbá mi tó ṣaláìsí tún jẹ́ ìkan lára àwọn olóyè nínú ìlú yìí so mo wà mọ́ influential jùlọ nínú ìlú yìí so gbogbo preparation táwọn ọ̀dọ́ ń ṣe gbogbo ohun tí àwọn àgbààgbà tó ń sá sẹ́yìn tó ń ṣe yẹn orí asán náà ń ṣe lé lórí ohun tí mo kàn fẹ́ kẹ́yìn mọ̀ ni wípé tẹ́ bá gbọ́ pé anything ṣẹlẹ̀ ẹ má fòyà èmi ni mo wà nídìí ẹ̀ yes owó àtagbára ló máa jẹ méjèèjì ni mo dẹ̀ ní àbí kí lẹ fẹ́ kí n máa sọ fún àwọn ọ̀rẹ́ mi gbogbo àwọn ọ̀rẹ́ mi nílò ìbò náà prepare wípé anytime tá a bá fẹ́ ṣe flag off àwọn máa fly wá sílé so kí wọ́n sọ fún wọn èmi ọmọ onílù ọkùnrin for that matter kí wọ́n gbọ́ pé obìnrin lásán làsàn wọn ní ọlá olúwa àbí kí ló ń jẹ́ ó máa yẹ̀ mí gbálẹ̀ impossible kò lè ṣeé anything tẹ bá ti gbọ́ ẹni ariwo tẹ bá ti gbọ́ ẹ má bẹ̀rù èmi Akínoyè ló wà nídìí ẹ̀ ipò tí mo torí ẹ̀ wálé yẹn tí mo mú ìyàwó wálé ojú òní tì mí gbogbo àwọn ọ̀rẹ́ mi tó wà ń lo òyìnbó nothing prepare pé any day tá bá fẹ́ ṣe flag off àwọn ń bọ̀ ń lé so kí lẹ fẹ́ kí n sọ fún wọn. I know what to do owó ló máa jẹ ẹsẹ̀ ló máa jẹ méjèèjì ni mo dẹ̀ ní. kò sí wàhálà sáà alright mo ti gbọ́ um, òun kàn lọ rí èèyàn kan àmọ́ á pè é létà <laughs> ah, ah, obìnrin a young lady for that matter bàbá ẹ ò jẹ́ nǹkan kan nílùú yìí náà àwọn àwọn youth yẹn ó dàbẹ ni pé wọ́n ti gbà but I have to talk to their to their coordinator. Babe. Mm, you're still here. I'm, I'm here. Mm. ṣé everything wà okay mo kàn rí tó kun tó kun ṣé kò sí. i'm i'm not even fine now so àwọn kankan lọ tí mi ò rí lè wà okay pẹ̀lú ẹ̀ so i have to just control things. what happened. o lè believe pé gbogbo àwọn youth ìlú yìí wọ́n ti ń dọwọ́ rúṣà. kí ló ṣẹlẹ̀. àwọn course tí mo ń gbà látẹ̀kan course tí mi ò expect ni wọ́n ń láti máa sọ pé lady ọláolúwa yẹn àwọn youth yẹn ti gbé sórí wọ́n tiẹ̀ ti ń ṣe poster fún wọ́n ti ń campaign fún kí ni mo wá wálé fún obìnrin lásánlàsàn bọ̀ máa ṣò wọ́n ní pẹ́pẹ́ màá ṣò wọn ní pẹ́pẹ́ ah, ah, láì ṣe pé bóyá ìlú tí wọ́n tí wọ́n gbé mi wá wọ́n forí mi sọlẹ̀ sí bíbá yìí ni. ẹ pẹ̀lẹ́ bò ní láti máa làágùn jìnnà ibo ò mọ̀ pé àṣeélẹ̀ làbọ̀ wá bá ni àti pé ibi tẹ́yìn ò bá ṣe sí ẹ̀yin ò lè jẹ́ ń bẹ́ẹ̀. yes of course of course. yes of course yẹn gangan náà ni ni o ṣe lè wọlé o lè win election kankan níbí báyìí. ja ah, sorry me understand nǹkan tó ń sọ are you referring to me. I am referring to you. Oh, ò ṣe sílùú yìí so o lè expect pé o fẹ́ jẹ ní bíbá yìí. Omi ló kéré jù mẹ́ta tẹ́ ń kọ̀bọ̀ lómi táwọn èèyàn máa ń ṣe káàkiri fáwọn èèyàn ṣoṣẹ́ níwọ̀n sínú ìlú ni. Give away tún gbọ́pọ̀ Oh, wà lórí social media kò síbi tí ó sì bó mú five hundred orí kọ̀ọ̀kan wọ́n á gbà appreciate wọ́n one thousand ten thousand naira o lè fi ṣe o ò mú kankan ṣe sórí ọlá olúwa tó wá ń pariwo pé obìnrin lásán lásán ni kinní kan ni kinní kan ni ọlọ́ olúwa ṣe bẹ̀bẹ̀ sínú ìlú yìí. ìsì ìsì nǹkan tẹ́yìn máa ń fẹ́ nìyẹn ojú ayé nìyẹn and èmi ò sí fún ojú ayé gbogbo ìtòhùn ṣe ojú ayé ni time tí mo fẹ́ serve àwọn èèyàn mi rè time tóhùn mi láti help wọn rè mo wálé láti wá ṣàánú wọn ni and kò dẹ̀ sẹ́ni tó máa stop mi pé kí n má ṣàánú wọn i wanna help my people. ẹ lo ẹ ṣe kó lẹ ẹ lè wọlé kò ránṣọ jù báyìí lọ ó lè wọlé ó kọ máa fọwọ́ ẹ̀ jóná ni ó ṣe jẹ́ pé ìgbà táwọn èèyàn need help ẹ sì ń bẹ ìgbà tí ìjẹ́ wa fẹ́ délẹ̀ ló wá ń lè ṣan ló ń lè ṣan ọkọ mi ní i love you so much àmọ́ ò lè wọlé don't waste your money further ibi tó ti náwó dé yìí ó ti tó. èmi ò ní bá ẹja mo understand ẹ torí pé ó jẹ́ obìnrin ni Ọláolúwa torí ẹ ló ṣe ń support ẹ and um, can I ask you a question jọ kí ló lérò pé obìnrin ní tó lè họ́ fà á ìlú like when we're talking about politics kí lobìnrin lè offer nínú politics kí ló lè ṣe. my dear obìnrin ń ṣe bẹ̀bẹ̀ go online obìnrin ń ṣe oríṣiríṣi. babe come on fit ah. come on fit tí má ti ẹ̀ gbá sí gbogbo èèyàn not this ọláolúwa ọláolúwa tá à ń sọ̀rọ̀ ìbóyá o mọ̀ ni o kò tí ì marry o ṣé ẹni tí o ti marry tí o ti ní experience bá ṣe ń tolé ṣé o ló máa wá tòlú. ok fọláolúwa sílẹ̀ wo inú ilé yín wo ibi tá a wà yìí family house yín ni ìyàbẹ́ lì mí wo bó ṣe rí tó bá yẹ pé bí wọ́n ṣe abandon ní bíbá yìí làbúrò ẹ̀ abandon ní bíbá ṣàmárìbí dé sí ni my love ò ní tìjú yé pariwo má jẹ́ káwọn èèyàn gbóhùn ẹ̀ mọ́ tó bá tiẹ̀ wá ń parọ́ fáwọn èèyàn tó ń parọ́ fún wọn ebé mi àti ẹ̀ èmi àti ẹ̀ àmọ́ bó ṣe tó o àmọ́ ti bọ̀ tó bá ń disguise fáwọn èèyàn bí báyìí. i didn't dispute that eh. tí ṣe èèyàn bá ta èèyàn máa ń da ọ̀bọ̀ jẹ ni. ọwọ́ burúkú ló dàbò ò lè wọlé ṣáà má gbèsè owó fọ́dà. tó bá yá ń sìn wá ní pé nígbà tí ó wọlé tán ó fẹlòmí eh. ṣe first lady. Eh. you see a friend in need should be a friend indeed. i love you bó o lè wọlé ọkọ mi i love you o lè wọlé má tanra ẹ n tẹ rò pé nǹkan gidi ló jẹ́ kó máa kun mi. oúnjẹ owó níjọ oúnjẹ owó òṣì yóò ti mọ̀ pé tí n bá wọlé bóyá um, àwọn obìnrin máa máa rush mi rẹpẹtẹ oúnjẹ owó. ẹ jẹ́ ń tètè máa lọ wà lórí táyì. Ah, ah. bọ́tẹ́ eh, ìfẹ́ bá mi ṣe gas náà ṣé ìrántí ni. ìjọ ẹ̀mọ́ bìnrin wọn tó bá di àárọ̀ kùtùkùtù lọ́la ẹ ṣáà bá wọn nǹkan jẹ̀ máa bá ń ṣe mọ́ ah. ó dàrọ̀ bàbá ń ṣe. so tí n bá fẹ́ dáná lálẹ́ nǹkan mi lè rí náà dá. kò sí nǹkan tá a fẹ́ ṣe ìgbà tó ní pé ilẹ̀ ilé àwọn ti ṣú àfi release ẹ̀ kó máa lọ náà ni ṣé o tún rí nǹkan tí mo ṣé o rí nǹkan tí mò ń sọ fún yín sìn nígbà tó dé mo ní kó jẹ́ kí n lọ lọ́ọ̀jẹ́ sí hòtẹ́ẹ̀lì hmm. kó lè wà comfortable mbẹ́ o nílò ilé bàbá ẹ̀ ló fẹ́ dé sí o ṣé o ti rí ń sìn tó bá yẹ pé hòtẹ́ẹ̀lì ló wà ó kàn máa wà nínú rúùmù ẹ̀ lásán gbogbo tó bá rọ́ fún mi wọ́n máa gbé wá fún ẹni lọ́wọ́ kan kó béèrè fún mi wọ́n máa gbé wá kó béèrè fún mi wọ́n máa gbé wá ó ṣe ń stress àlọ́ fẹ́ gas fẹ́ ṣe kíní kan kò easy hey you're just stressing yourself. mo ti gbọ́ ah ah mo torí àwọn èèyàn wa mo dẹ̀ pé ó ti di dandan kí n dé sáàrin wọn ó mọ pé kò dáa bẹ́ẹ̀ báwo mo ṣe máa lọ dé sí hòtẹ́ẹ̀lì nígbà tí ilé bàbá mi wà ń bí báyìí. ok o o ṣáà ti dé sílé bàbá ẹ báyìí ọkùnrin rẹ ti balẹ̀ hmm. tó túmọ̀ sí wípé ní alẹ́ yìí nǹkan tó yẹn sọ ló máa ṣe o wàá wá nǹkan tó máa jẹ nìyẹn o hmm. ṣé o mọ̀ bóyá bíi kó bọ́ síta ń bẹ̀ yẹn hmm. kó ra búrẹ́dì àti súyà kó fi tẹ kílẹ̀ fi mọ́. o máa mu gàrí pàápàá wàhálà ẹ ti pọ̀ jù kò sí tó lè jẹ wo tó bá rí bẹ́ẹ̀ ilẹ̀ ti ṣú jẹ́ kí n náà lè ti máa lọ. àà kí ló dé tí máa ń fèmí nìkan lẹ̀ ni. yóò tẹ̀lé mi náà tó bá dé dọ́kítà wà lè ra bẹ́ẹ̀rẹ̀ àti ṣúyà tó fẹ́ jẹ wàá dẹ̀ wàá jẹ́ ń bí èmi á lè wà lórí tèmi. o ṣe máa fi kúlíkúlí gan mú ṣáwa máa lọ lé ẹ. ṣé gbogbo bọ́ọ̀ tẹ wá ń ṣe báyìí ṣé kò wá pọ̀ jù. gbogbo ẹ̀ pátápátá la máa ṣe a ti fi gbogbo ẹ̀ sínú project already gbogbo ẹ̀ la fẹ́ ṣe àmì àmì àmì ọlọ́run ah, ah màmá ni ẹ ká sọ ma ẹ ká sọ ma yes ma yes ma. àbí ìwọ ni ọlá olúwa. bẹ́ẹ̀ ni ma èmi ni ma. ìwọ ló dé láti ìlú òyìnbó. bẹ́ẹ̀ ni ma. Ah ó dà bẹ́ẹ̀ <laughs> ọkọ mi jọ dúró dè mí o dúró dè dúró báyìí o mò ń bọ̀ ní ìsinyìí. ok mà bọ̀. àdá ọjọ́ lójú ọjọ́ lójú kò rẹ tó lọ lórí ọlọ́run. ẹ bá sì tàwọn lélẹ́yìn o ẹ bá bẹ̀ dá amẹ́ríkà ẹ bẹ̀ dá ẹ ọbẹ̀ lọ Amẹ́ríkà ọbẹ̀ lọ London. ọkọ mi jọ wo àwòrán yìí mm-hmm. sórí ọmọkùnrin tó ń wò nú ẹ ọmọ bíbí inú mi ni èèyàn kan ṣoṣo tó lọ yọ̀ǹda fún mi náà ni adé ò ti lóko rẹ̀ ó ti tó ọdún mẹ́wàá tóun náà ti wà ní ìlú èbó tíwọ náà ti wá ẹ̀ ń wá fi ó bá ń wojú dáadáa bóyá ó bá ń rí lọ́hùn. Ah, ah. mọ́mì màmá yàrá ṣe nǹkan báyìí jàre ẹ̀rẹ̀ sọ lóyìnbó di. ẹ fi wọn lẹ ah. màámi ṣàrò pé lóyìnbó jọ ìlú kéréje tí gbogbo wọn máa ríra wọn ni ó fẹ́ gan. ẹ ṣàrí pé honourable ti attend sí wọn fúnra lára wọn. agbẹnudákẹ́ àgbẹ̀ ace olórí ọ̀dọ́ wọnú wa. ó ti tó àwọn ah, bá gbàlagbà sọ. ṣe ti rí ìlú òyìnbó bó ṣe wà yẹn ibi tó tóbi gan ni ẹ wo a ní Asian country a ní United States of America a tún ní United Kingdom ṣẹ́rí United Kingdom yìí ibẹ̀ lèmi ti wá ó dẹ̀ tóbi gan àwọn èèyàn inú ẹ̀ pọ̀ a lè mọ́ra wa tán ah. ṣé wàá rí ẹni yìí mi ì lérò bóyá mo ti bá pàdé rí mi ì hmm. mi ì tiẹ̀ lè rí toró tóbi mọ́ mi. ṣé pé ọba rí adé òtí nílùú èbó tíwọ náà ti wá. mi ì rí i mọ́ mi eh. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mò ń jáde báyìí ni ṣẹ́rí tí n bá padà wá màá wá bá yín àwa jọ sọ dáadáa ṣe gbọ́ àjọ sọ àkúnnọ́mà ṣe gbọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ má wọrí màá jọ máa wá padà. bá mi jà. ẹ máa padà wò ní padà wá. sílẹ̀. ẹ padà wá. ẹ mọ̀ retí. máa padà ah, bọ́ ẹ wò kí n tó lọ ẹ jẹ́ bá yín wá nǹkan. Ah, ọmọdé yìí o tún ti ṣe bó ṣe máa ń ṣe owó tuntun ló máa ń ná. àyíṣẹ́ àdìgbò òṣìṣẹ́ fújì owó tuntun tuntun tuntun. ó central bank ohun lóyìnbó tẹ́lẹ̀ máa fi sàwọn. o lè kọ síwèé fún wa. àbí kò send any voice note. èèfọ̀ àmọ́. kọ́ ló ṣe pàtàkì o bá ń wọ́ ọmọ mi rí dákun. yes ma mo ti gbọ́ ma bá yín wà ẹ má wọrí mọ́ mi ṣe ti gbọ́ ẹ fọkàn yín balẹ̀ á máa rí ṣe ti gbọ́ kò ní sí nǹkan kan tó máa ṣe ọmọ yín. ẹ ṣe o dàbọ̀ ma. ẹ ṣe o dàbọ̀ ma. ẹ ṣe o. Àmì àwọn fa àwọn tẹ̀yìn ẹjẹ́ lọ́rùn. Wọ́n mi fún àwọn olówó. Wọ́n mọ́ jẹ́ ń bẹ̀. Mo dára lẹ́dẹ̀ lẹ́dẹ̀ lé mọ ẹ̀dẹ̀ lẹ́wọ̀ ọmọ àṣẹ ń wówó náà. Nílùú òyìnbó náà ni náà wà. Eh? Wọ́n ní wọ́n rí ẹ. ay. yes madam. at this junction mo mọ̀ pé wà lára ìkan nínú àwọn youth tó lẹ́nu. bẹ́ẹ̀. john torí ọlọ́run báwo lo ṣe lè try láti assist ọkọ mi kí ni nǹkan tó fi hàn pé a lè ṣe at this stage tó kọ̀ tiẹ̀ help ọkọ mi. madam because they have spent so much. mo mọ̀ pé ọkọ yín ti náwó tí bá tún wá ní kán bẹ̀rẹ̀ sí ná owó yẹn again. yes kó lè bá a wọlé. a jẹ́ pé ọlá olúwa lẹ́ ń ná fún un kò sí iye tẹ́lẹ̀ nù gbogbo èèyàn ọmọdé ìlú àgbàlú ẹran olúgan ọlá olúwa náà ń pè even àwọn oníṣẹ̀ṣe tí kò ṣe fún ọlá olúwa ọlá olúwa náà ń pè. Ah, hold on Eh, kakọ kakọ̀ tiẹ̀ wọ́n pọ́kọ mi kọ̀ tiẹ̀ fẹ́ ṣàtúnṣe you understand kọ́kọ̀ tiẹ̀ wọ́n pé àwọn top people yẹn òun fẹ́ fún wọn ní odindi màálù kọ̀ọ̀kan you understand bóyá ó tiẹ̀ lè ní rẹ́mẹ́dì. màálù tẹ̀sán yẹn náà dáa kọ́ máa fún wa ní màálù yẹn lọ a máa máa gbà on campaign ti next election lẹ́nu kò ń ṣe ti eléyìí mọ́ eléyìí ti bọ́ ọkọ yín náà ó kú òkú díẹ̀ a máa máa kí ọkọ yín ní mọ́tò báyìí kò ní lè bọ́lẹ̀ kò tẹ̀sẹ̀ pé à ah, kí là ń ṣe níbẹ̀ yẹn àgàpá ni bí pòun ló kó wa sínú ìlú. ẹ má bínú. àwọn ò bínú. ẹ má bínú ẹrọ tèmi ẹ jọ̀ọ́. sẹ́yìn náà là ń rò. ẹ wo a lọ a ti bọ̀ àbọ̀mọ jẹ́ o. bẹ́ẹ̀ ni o. bàtà lọ sọ fún pati chairman inú wọn dùn ayọ̀ wọn dẹ́kun wọ́n wá ní ká sọ fún yín pé tó bá ti dijọ́ Sunday o pé kẹ́ yọjú sí àwọn wọ́n á lè introduce yín sí àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tẹ́ ẹ ti mọ̀ ah that's very good ìyẹn <laughs> dá. wọ́n dẹ̀ tún béèrè pé ta ni ẹni tí ẹjọ́ ń contest ajẹ́pọ̀ yín wọ́n pé ọ̀nà post ni nítorí èèyàn kan ṣoṣo tí gbogbo á fà kalẹ̀ náà nìyẹn. mayoni iṣẹ́ ti rí sí pé a ti ṣiṣẹ́ tó pọ̀ sílẹ̀ eh, kókó ọ̀ma dàbí ìgbà tó jẹ́ wípé a ṣe bó ṣe yẹ ká ṣe ni hmm. ó yẹ kẹ́ ti ra inú rí pé ẹ ti wọlé ọ̀rọ̀. bí o tiẹ̀ dìbò o ti wọlé. ẹgbà <laughs> ẹgbà. ẹ ṣe gan ni hmm. ah, ẹ ti ṣiṣẹ́ tó pọ̀ gan o wọ́n ti ṣiṣẹ́ gidi gan in fact mi ì tiẹ̀ mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín àmọ́ ẹ wò ẹ ṣe mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín wọ́n á fi ń dá yín lójú pé màá ṣe kọjá bẹ́ẹ̀ ṣe rán mi tínú ni dẹ̀ máa dùn mi ì ní disappoint ni. àbí àmọ́ um, secondly àwa ló yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ yín kò ṣẹ̀yìn ló yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ wa wípé a pè yín ẹ̀jẹ̀ wa ẹ sọ pé no àdúgbò kan tẹ fẹ́ ṣe fún dàgbàsókè ìlú wa ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni uh, we say Thank, Thank you. you. <laughs> anyway, uh, on our behalf, uh, I'm saying you guys are welcome. In fact, no me really dùn gidigidi gan ni. Tí a bá gun ẹṣin nínú mi, ẹ ò ní kọ ẹsẹ̀ rárá tẹ́ fi máa débi tẹ́ ń lọ. <laughs> Nítorí pé wọ́n ní bá ò bá jọba, tí ọ̀rẹ́ ẹni bá ti jọba, mm. èèyàn náà ti dọ̀rí ọba nìyẹn. <laughs> Um, olórí ọ̀dọ̀ tẹ bá fẹ́ address mi anytime ẹ máa ní pé honourable ọ̀rẹ́ honourable. <laughs> ẹ̀rí my honourable. ẹ ó gbogbo nìyẹn ẹ gbà. my ọ̀rẹ́ honourable. ó gbogbo nìyẹn. ọláolúwa ìwọ náà fojú ara ẹ rí nǹkan tí mojọlá ti sọ ń sìn hmm. torí ẹ mo ṣe fẹ́ kó wá wù dáadáa ìwọ náà wù báyìí tó bá rí dáadáa wàá rí i pé ó ti rust tábà ní ká tún ṣe ó lè má pẹ́ bàjẹ́ ṣe understand tábà dẹ̀ rà míì síbẹ̀ ìyẹn ló máa wà òkè kò ní pẹ́ máa jò tó bá ní ká tún ṣe so nǹkan tèmi rò ní wípé bóyá ká ṣe tuntun instead of eléyìí. Mm, actually èmi náà ti rò bẹ́ẹ̀ dò but irú àwọn mọ́dà wọn tó máa ń ṣe ń sìn yẹn ó tóbi so ó báyè ju báyìí lọ so ah. tó bá máa ṣe irú yẹn sìn a máa ní láti gbé mọ́tò yìí kúrò ń bẹ̀ kán tiẹ̀ clear gbogbo. ẹ̀yin ẹ̀ ó ṣe pọ́bẹ́ ó máa gbé kúrò. Ah, ah, màámi ẹ má sanwó aṣọ bẹ́ẹ̀ ṣòro ẹ clear ọkọ̀ eléyìí ṣẹ́rọ́kọ̀ tẹ̀ ń wo ìmákàn lórúkọ ẹ̀ kéèyàn bá fọwọ́ kàn nǹkan tó tóbi àṣẹ́nu ayé ṣẹ́rọ́kọ̀ yìí ó dàṣẹ́ fẹ́ gbórúkọ ẹ̀ gangan tọ́ṣà ń dá ẹ̀ ní fọwọ́ kàn kó o kú kó máa lálákejì stop ẹ náà para àpárá wo ló ń dá. màámi kò ń ṣàpárá sẹ kò ń ṣàpárá má ní ẹ má fara kàn má súnmọ́ òun lórúkọ mọ́tò yẹn Ọlọ́run tó ṣàǹdà ẹ ní bọyẹ sọ fún yẹn màámi sábà ẹ pé poison ṣoúnjẹ àjẹyó jẹ díẹ̀ kó máa bá tiẹ̀ lọ ni bọ́wọ̀ mọ́tò yìí ṣe rí nìyẹn Ọlọ́run. mọ́tò Ah. mọ́tò lásán lásán eh. mọ́tò tóyìnbó ṣe ẹ ah, ah. eh, stop ẹ jàre báwo ni mọ́tò tóyìnbó ṣe ṣe máa máa pààyàn kéèyàn fọwọ́ kan mọ́tò ṣe bá dé ìdí nǹkan tó ń pààyàn. Eh. màámi ó ń pààyàn o ó ń pààyàn o ó ń pààyàn o. ok lórí ọ̀rọ̀ mọ́tò yìí náà ok mo dẹ̀ máa fọwọ́ kan kí a ò fẹ́ kó lọ a ò fẹ́ kó lọ. my god ọlá olúwa what is your want pé bẹ́lẹ̀ dẹ̀ ṣe pé náà òun àwọn tó pààkẹ́ síbí ó ní reason tó fi pààkẹ́ síbẹ̀ náà òun kó sí tó kún ẹ bẹ́ẹ̀. babe it's just a car ìwọ fúnra rẹ bó ṣe wà ó disappoint mi mi ò believe kó tiẹ̀ lè máa bá wọn gba gbogbo nǹkan yẹn gbọ́. Ah, ah. bó tó lọ olúwa ìwà òkè ṣe museum náà òun ok ok ok mo ti gbọ́ tiẹ̀ wọ́n ti sọ́ọ̀mù àìsàn wọn ní wọn kì so má jẹ́ káwa fọwọ́ kan nǹkan tá a wá ṣe bíbáyìí jẹ́ ká wá ṣe please oníkó jẹ́ face leave the car alone. ok ok tó bá yẹ pé bó ṣe fẹ́ nìyẹn kò sí problem tó bá ti di lọ́la ẹ pé àwọn tó máa wá ṣe kọ́ má dẹ̀ ti wá wọ́n á fún mi ní bill àdẹ̀mọ iye tí máa san. Ah, ah, ah, iye gangan ni mo fẹ́ kó máa sọ ẹ́ eh? ok no problem yẹn ń ṣe wàhálà tó bá ti dọ̀la máa make sure pé mo make arrangement lórí ẹ̀ pàápàá eh, eh, ọláolúwa tí wọn náà bá wà gọwọ́ ẹ̀ dáadáa wá rí pé ilẹ̀ ti ṣú ọ̀nà tèmi dẹ̀ sì jìn jẹ́ kí n tètè máa lọ màá máa rí ẹ lọ́la ṣùgbọ́n kò sí problem all right. dàrọ <laughs> ẹ tẹkẹ. màámi àfọlọ́hùn sùn. ẹ má wọrí ẹ ṣáà máa tẹ̀lé òun káàkiri. àbọ̀ òun kọ́ mi òun kọ́ mi àtàrà bí mo fi sùn. ok. ìwọ ò nẹ́bí púpọ̀. Ah, màámi ìṣàlùkò gbọ́dọ̀ sí ẹ̀ aláwù àkọ́tọ̀ máa ṣí ẹ kó ṣe mọ̀ bọ́lọ̀ sí tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. ikú tó bá máa pẹ́ kó pọ̀ òun. báwo. <laughs> ṣé wàá okay. i'm good wọn kọ. i'm fine. But kò sì tẹ̀lé dúró something to me. ẹ mama, we. pé ibi ìbàlẹ̀ wọ̀ pé ó dẹ̀ máa jáde mo dẹ̀ buy some one or two things. Eh. Um, jọ tó bá mind ọ̀rẹ́ ọ̀rẹ́ ọláolúwa ni mo fẹ́ bá ẹ sọ eh. ṣorí látọjọ́ tí mo ti fi ojú mi kàn mi ò gbádùn mo láìka ẹ gan mo lè fẹ́ kó bá mi bá sọ̀rọ̀. <laughs> ṣé nǹkan tẹ fẹ́ rí mi fún nìyẹn. Eh, yes but má fi status mi ní èní ìjọ́ọ̀jì mi pé mo ò níṣẹ́ lọ́wọ́ mo dẹ̀ fẹ́ bóbìnrin sọ̀rọ̀ no no no no mi fẹ́ kó ro bẹ́ẹ̀ future mi ni mo fẹ́ kó look into because i'm a graduate mo ní masters tí o bá ṣe bí nǹkan ṣe rí nínú ìlú yìí mi ìbá ibi tí n bá wà you know and ó dá mi lójú wípé tí Ọláolúwa bá fún mi láàyè eh, synergy wa máa make sense political science ni mo read. Ah, ìyẹn ń ṣe problem náà ẹ ẹ pé nàún ọláolúwa ò kì í ṣe ọmọ kékeré kò dẹ̀ kì í ṣèyàn burúkú ẹ kàn pé ẹ̀sán kan tẹ́ fẹ́ fún un i'm very sure tó bá pé ó ní interest á fún yín time ẹ jọ máa sọ but tí ò bá ní interest kò nítorí ẹ̀ bá yín jà. ẹ mo mọ right but you know tí ìwọ bá bá sọ̀rọ̀ hmm. being a friend ó ní bó ṣe máa help you lọ́kùnrin. <laughs> come on talk to her by yourself hello ọkùnrin ni yín ẹ má ṣe bí obìnrin náà ẹ wo mama rí ń létà àṣẹgbọ́. it's okay. <laughs> okay. What's inside ń sẹ́ni mo Like Uh, go and talk to her. <coughs> mm. Um, Babuli, ẹ pẹ̀lẹ́ sá. Ẹ Yes, sir. Yes, sir. pẹ̀ mọ́. Pé ẹ ti ẹ̀ bínú sí mi pé mo pè é ẹ̀dẹ̀ ìgbéra ẹ wá. Ọlọ́run àmà mi pọ̀ nílé. Àdẹ̀kú ìpalẹ̀mọ́ ìgbà rọ̀ lórí ìrọ̀rùn ti dé bá wa tán. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀. Mm-hmm. Um, ìdí tí mo fi pè yín <coughs> ni pé látìgbà tèmi àti ìyàwó mi ti dé fún ìgbáradì gbogbo ìdìbò tó ń bọ̀. a ti gbé àwọn ìgbésẹ̀ kan like a ti lọ rí gbogbo àwọn àgbààgbà tó yẹ ká rí àti àwọn olóyè gbogbo la lọ rí in fact ìyàwó mi náà tiẹ̀ ṣe part tiẹ̀ ó dẹ̀ jọ mí lójú gan. gbogbo nǹkan tó yẹ kí n ṣe náà ló ti ṣe. àyà <laughs> rere ni everything lo ṣe so mo á wò pé ẹ̀yin ló kàn hmm. láti bá discuss torí pé nínú gbogbo àwọn ìrètí àárín yẹn mo ti mọ àwọn tó jẹ́ ọlọ́tẹ̀ nínú àwọn àgbààgbà wọ́n pọ̀ hmm, gan ni so ẹ̀yin àgbààgbà náà lẹ́dẹ̀ sọ pé kò wá ní burúburú kó má kun ẹnìkan mọ́ ni ṣe wá rí ẹni tó kù mọ́ èmi tí mo mọ̀ gangan òun lẹ́yìn. torí nígbà tí dáàdi mi wà láyé mo mọ relationship tó wà láàárín ẹ̀yin àti wọn so ìyẹn gan mo fi ní pé kí n invite yín kájọ sọ. So kí n mọ preparation ti yín ẹ mọ ọjọ́ election náà ti dé tán so kí n mọ preparation ní àwọn bolẹ̀ yẹn ti ṣiṣẹ́ fún wa dé àwọn bolẹ̀ fẹ́ ká tún kẹsẹ̀ bọ̀ àwọn bolẹ̀ fẹ́ ká lọ bá so ẹ̀ ń fẹ́ mọ stand yín sà. ẹ ṣeun ẹ ṣeun gan gbogbo ọ̀rọ̀ tó ń sọ láti òwúrọ̀ gbogbo rẹ̀ pátá ló yé mi o ní o ti lọ bá àwọn àgbààgbà yòókù àmọ́ lásìkò yìí èmi ló kàn bẹ́ẹ̀ ẹ ó pé pé kò ní burú títí kó má kẹ́nìkan mọ́ ni àmọ́ ẹni tí ó kàn mọ́ọ̀yàn gangan òun ni wo mọ̀. Ah, no no no mi sọ pé mi ò mọ̀ mo mọ̀ dádì ẹ̀yin náà ni. ẹ wò ṣe é gbóòótọ́ ọ̀rọ̀ dìdìrín hmm. èèyàn ni ó sọ wípé ibi tó gún èèyàn kọjú sí ẹ̀yìn lòun ó kọ síbẹ̀ o hmm bí ti báwo sá mi understand òwe yẹn sá. sórí ibi tí ogún èèyàn tó kọjú sí tó kọjú síbì kan kéèyàn kan ṣoṣo wá ní ẹ̀yìn lòun kọ síbẹ̀ ṣe mọ̀ pé onítọ̀hún ò mú fò bẹ́ẹ̀ ni. kò tí ì yé mi náà dáadáa sá ọmọ yín ni mí ẹ bá mi sọ̀rọ̀ straight sá. <laughs> léyìí tó túmọ̀ sí pé èmi tẹ rí lórí ìjókòó yìí tọ́lá olúwa ni mò ń ṣe. sá lẹ́bí sá. tọ́lá olúwa ni mò ń ṣe. Ah. Ah, dadi ẹ mean pé. ṣé ẹ̀yin ò mọ̀ pé ẹni tó bá jẹ nínú ọlá sálímọ́ kò ní fẹ́ kí sálímọ́ lù bẹ́ẹ̀ sì ni ẹni tó bá jẹ nínú ọlá jímọ̀ ah, yóò fàpọ́nlé sí i yóò máa pè lọ́jọ́ ńlá. Um, dadi um, with due respect mm. <clears throat> gbogbo àwọn àlàyé tẹ̀ ń ṣe yẹn kò yé mi ṣẹ́rí but point eléyìí tẹ̀ sọ gangan ẹni mo fẹ́ kẹ́ try láti expansiate ẹ là like ẹ fẹ́ kẹ́ jẹ́ kó yé mi dáadáa torí ẹ sọ yìí pé ọlá olúwa lẹ ṣe tiẹ̀ mm. so mi really get àárín ẹ̀ dáadáa ṣé ohun tẹ́ ń sọ ń sìn ni pé um, ẹ̀yin náà wà pẹ̀lú àwọn ọlọ́tẹ̀ tí mò ń sọ yẹn like ẹ fẹ́ support èmi tí mo jẹ́ ọmọ sí yín ọláolúwa lẹ fẹ́ support lẹ fẹ́ vote fún ọláolúwa lẹ fẹ́ ṣiṣẹ́ fún ẹ jẹ́ káàrin ẹ̀kọ́ yẹn bí sá. wo ṣo fẹ́ ṣo gbó tọrọ dáadáa. mo ń gbọ́ sá. sórí ọláolúwa ti ṣe gudugudu méje tòun yàyà mẹ́fà nínú ìlú yìí mo ti jẹ́nu epo rẹ̀ bẹ́ẹ̀ sì ni mo jẹ́nu iyọ̀ rẹ̀ oh. mo jẹ́ ata rẹ̀ kò wá lè tó àsìkò tó wá ní ìdìrànlọ́wọ́ wa kí wá ṣe kí ni ká wá sọ pé àmọ́ rí. ẹ sà ẹ sà ẹ dìde ẹ dìde sà. dáàdi ẹ dìde àgbàyà nìyí olè nìyí tó bá tọ́ sí gbogbo yẹn kó tó tó ságàn ni ìkà nìyí pẹ̀lú gbogbo bí mo ṣe rán yín létí ìgbé ayé tẹ gbé pẹ̀lú dáàdi mi tó ṣẹ́yìn ló tọ́ sí kẹ́ máa support mi màá dẹ̀ jọ yín lójú bébì màá jọ yín lójú o ṣẹ́rí tí gbogbo ìlú yìí tí ó bá dìbò fún mi èmi àti àwọn mi à dìbò ẹ wá rí i pé ìbò àwa méjèèjì yẹn ó máa gbé mi nìkan wọlé bá dẹ̀ jọ yín lójú tí bá wọlé tó máa ṣe ọ̀nà nílùú yìí tí bá rẹ̀ ṣe ọ̀nà máa wó ilé máa dẹ̀ wó ilé tẹ̀yìn náà ìkà ní ọ̀lẹ̀ ní àgbàyà ní ẹni bí ní máa jẹ́ kẹ́mọ̀ yìí pé eléyìí tẹ́ ṣe yìí ẹ ti kọjá yìí ẹ̀yin kan bẹ́ẹ̀ni máa dì pẹ̀lú yìí ẹ̀yin kan òṣì yìí. ẹ wo ẹ wo dáàdì ẹ má bínú. ṣé ohun tí ń sọ ń pọ̀ jù ní. ẹ má bínú sáré èmi ò ṣe èmi ò bínú ṣòro ọkọ rẹ kò kò kò ṣìwáwú kì í ṣẹjọ́ rẹ. dádì ẹ má bínú. gbọ́ mi yé sórí ìbínú tó bí wọn ó bá ń lé ní ọwọ́ bàbá rẹ̀ ló ti bá a bẹ́ẹ̀ ni tó o bá mọ̀ kó ya mọ̀ lẹ́nu sórí ìbínú tí bàbá rẹ̀ bí níjọ́sínú tí ò fi rípo kọ̀ọ̀kan mú láàrin ìlú nítorí pé bàbá rẹ̀ èèyàn ńlá èèyàn pàtàkì tó yẹ kó nípò láàrin ìlú àmọ́ bóun náà ṣe bínú ni ìfun bàbá rẹ̀ ló jàjẹ́ ń bínú àmọ́ ṣó wá rí ìbínú torí òun kì í jẹ́ kéèyàn rí nǹkan gidi o. dádì ìjọ nítorí ọlọ́run ẹ sọ tòótọ́ fèmí ṣó máa wọlé àbí kò ní wọlé ẹ fi bínú yẹn lẹ má bínú ẹ jọ. tí n bá ń tàn yín ń tanra mi ni. ẹ Mr. Ayọ̀délé. kò ṣe. kò ṣe jàre. ṣe kò stress ẹ. ah at all. Ah, báwo ni. i'm good. wo mo ti gbọ́ nǹkan tó sọ bọ́ kò lè ṣe é ṣe. kí ló dé. Ah, why ṣé ṣé mi ò dá tó lọ́mọkùnrin ni o oh, status mi torí pé mi ò níṣẹ́ lọ́wọ́ come on future be bright ṣé mi ò appeal sí ẹ ni àbí múra mi ò dáa àbí why. kò rí bẹ́ẹ̀ rárá nǹkan tó ṣẹlẹ̀ ni pé sórí ibi tí mo ti ń bọ̀ ibi tí mò ń gbé lọ mo ti léèyàn tí mò ń fẹ́ a dẹ̀ wà tipẹ́tipẹ́ kó tó fà á nìyẹn hey good guy ó ṣe rí mọ́yàn wà ókè kí ló dé. I'm sorry. Uh, ẹni tó ń fẹ́ yẹn ò tí ì fòrùka sí ẹ lọ́wọ́ so you never can tell fún mi try her ò ní regret it trust me. àìdèlè àlejò rèé jẹ́ ká jọ rẹ̀ ẹ́ kémi máa wá sọ́dọ̀ ẹ kí wọn náà máa wá sọ́dọ̀ mi ká máa ṣọ̀rẹ́ ó mọ nǹkan. oúnjẹ tí mò ń sè ti jiná jẹ́ kí n bẹ́ẹ̀ bu ráìsì jókòó sí tébù máa ṣàbẹ̀ ń sẹ̀ ṣùgbọ́n. Ah. price kan ẹ bá ní. Ah. ẹ̀hẹ́n ah. oh. mo ti network báyìí. ok hello Remy. Yeah, yeah, yeah, yeah, yà yà mo okay. gbọ́ ẹ ok ok ó mọ nǹkan má gbàgbé láti bá mi sẹ́ndì ẹ̀ eh, tíbi ta sọ yẹn sórí yín all right okay so that màá lè fun àwọn tó máa ṣe Kini yẹn níbí báyìí yes àti tíbi ta sọ yẹn náà o get má gbàgbé ṣùgbọ́n ẹ o yes ah <laughs> ó ye kó trust now baby yes yes ah wo naija wà ń bẹ̀ jàre àǹtí ah mi tí mo gba ti máa dé nsìnyìn o because àwọn nǹkan tí mo wá ṣe pọ̀ gan so ó máa pẹ́ díẹ̀ kí n tó dé eh, yeah yeah yeah exactly ah mi mọ̀ pé wọ́n náà Eh yeah yeah yeah ok ọ̀rẹ́ mi eh, kò sí wàhálà èmi náà pè ẹ́ lọ́la All right. kò ní nice night bye yeah bye ah ẹgbọ́n náà ah ah ṣebí mọ́tò tán ní kí n má fọwọ́ kàn lélẹ̀ mo máa ti jókòó lè ah, oríṣiríṣi àwọn ọ̀dẹ̀ ọ̀ hmm, ń tèmi ló ń tèmi. bí n bá ní kí tí n bá fún ẹ nígbàyà wọn a máa fi torchlight wá orí ẹ kiri inú òrùn ni ó dà pé ò lẹ́kọ̀ọ́ wo bí sára mọ́mí ẹ ló ti kẹ́kọ̀ọ́ ní àbára yáyá ẹ èwo nu wọn ó jókòó lórí odó wọ́n tún wá ń bá ẹ sọ pé kò dìde mẹ́ o tún gan bó o mọ mí ni àbí àwọn ṣàgbákò ó dáa o ti ṣàgbákò mi lẹ́nu ah, ah. àwọn èèyàn sókè sókò kúkú. two twenty. Mama. ẹ. kí ló dé kí lọmọlọmọ ṣe tó tó fún punishment ah. kọjá síbi tí ẹ jáde kí ló ṣẹlẹ̀. wọ́n ṣe ẹyin ni o ọ̀gẹ́ o pọ́n ilé ga. kò sẹ́ẹ̀dá ọlọ́run tó lè mú kó wájú mi inú àbàtà wàyí àmẹ́yìn mo gbé fún yín tán alápọ̀nlé ni ẹ mo ṣàpọ́nlé ẹ̀ ṣẹ́rọ ọmọ tẹ́ ń wo èkó lẹ́ẹ̀kọ́ ó jókòó sórí odó wọ́n tún wá ń ba wípé kó dìde lórí odó yẹn ó tún ṣe bákan sí ìyá òun gúnpá sí ìyá mọ́ pé ah, ìyá ẹ̀ nìkan ò lè da tọ́ ẹ jẹ́ kí n náwó mu kí n bà kan díẹ̀ jẹ́ lára ẹ̀ tó bá máa fi dọ̀la á máa fi rántí ìsìn nìyẹn tí mo fi ní kó káwọ́ sókè. Hmm. odó torí pé ọmọ jókòó sórí odó ló ṣe ń fún ní punishment. a ó wọ ti gan. èwo ni hmm? èwo ni kéèyàn máa jókòó sórí ojú kó dáa pápá jùlọ kó bá àṣà ti ṣe wa mú ṣó tó ní stand báwa ṣe máa treat ìgbọ́dọ̀ kó làwọn òyìnbó ṣe máa treat bẹ́ẹ̀. èwọ̀ èwọ̀ èwọ̀ èwọ̀ ní gbogbo ẹ̀ ah, ah. èwọ̀ èwọ̀ èwọ̀ ok ok dúró jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ̀ tí èèyàn bá jókòó sórí odó kí ló máa ṣẹlẹ̀. jọ̀wọ́ ọlá olúwa èmi ò ní nǹkan tó máa ṣẹlẹ̀ síyàn o àmọ́ òkò tèmi gbójú bá ni wípé kò dáa kí wọ́n máa jókòó sórí odò èèwọ̀ wa níbí báyìí tí wọ́n láti understand nǹkan tí mò ń sọ fún ẹ. èèwọ̀ ni kí ni ah, ah. but àwọn baba ńlá wa gan tó ń sọ pé kéèyàn máa jókòó sórí odò ṣébi torí ìmọ́tótó náà ṣe sọ bẹ́ẹ̀ ah, torí kí dọ̀tí má gbọ̀n sínú ẹ̀ ni because wọ́n fi ń ṣoúnjẹ èdè wa sọ di big deal ẹ máa pè nǹkan léwọ̀ léwọ̀ léwọ̀ ẹ mọ̀ ẹ kàn máa ń sọ pé wọ̀ bẹ́ẹ̀ náà lẹ ẹ sọ pé mọ́tò tó wà bẹ́ẹ̀ yẹ kéèyàn má fọwọ́ kàn. wọn gbọ́dọ̀ láéláé mọ́tò yẹn <laughs> ah, ààyè gbọ́dọ̀ débẹ̀ ìwọ lánà ìwọ àgbákò. mọ́tò tó yẹ pé lánàá tí mò ń rí sif kọ mo jókòó lé lórí in fact gan mo tún fọwọ́ kàn mo ti gbàgbé ara rẹ. ẹ bàbá pàfútóró ní ẹ fọwọ́ kan mọ́tò eléyìí mọ́tò tẹ̀ ń wò yẹn tó bá yẹ pé òun lè fọwọ́ kan even kó jẹ́ ìkànnì yín ló kàn ọ̀rà bá lásán mi ní báyìí láàárọ̀ yìí ńlá ilẹ̀ ni máa gbọ́gbẹ́ kò dẹ́ni ṣẹlẹ̀ lórí yín mọ́tò yẹn tọ́ṣà ń da ẹni fọwọ́ kan kó dára kejì. máa tan rẹ ok so èmi mo wà ó so èmi parọ́ àbí ẹ jẹ́ kí n mú yín lọ síbẹ̀ ẹ mọ̀ pé mo ti fọwọ́ kan ọmọ ìwọ máa lọ sọ́dọ̀ mọ́ mi ẹ̀ sọ fún wọn pé màá wá rí wọn ṣùgbọ́n bàbá ẹ jẹ́ ká lọ. wọ́n bá bí mọ́mí ẹ̀ dáa àti mọ́mí mọ́mí ẹ̀ kó tún jókòó lórí odó òṣàyé wa láyé ẹ̀ nìyẹn. mo sọ fún yín mo sọ fún yín mo ní mo fọwọ́ kọ́ mọ́tò ok ṣótán. ìníjẹ tí ò ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀. òun ni apá ẹ̀ ni. ẹ jọ ẹ ṣáà ṣáà ṣáà ẹ jọ ẹ súnmẹ́yìn torí ọlọ́run. súnmẹ́yìn níbo o ò believe me àbí o ò believe pé mo fọkàn mọ́tò. òun pé kí ni ṣebí fọ́tò ni kí ni. kí ni kí wọnú kí ló wà ń bẹ́ẹ̀ ìbóhùn lélẹ́yìí ah ẹ má bínú ẹ jọ̀ọ́ bébì mi ló ń pè mí láti London yìí ẹ jọ̀ọ́ mo máa need privacy ẹ má bínú hello bébì mo máa mo máa rí later hello baby eh okay fine yes. kí ló ṣẹlẹ̀ ṣọlá olúwa ìgbọ́n máa ṣe ni ṣé kí ni eh, bó ṣe jókòó lé yẹn even bó ṣe fọwọ́ kan lákọ̀ọ́kọ́ kan tó jókòó lé yẹn wọ́n ti kú. wọ́n sọ bẹ́ẹ̀ ni ọlọ́run gbọ́dọ̀ kú náà kí n sọ tí kò ah, tó bá mọ́tò lásán lásán ọlọ́ gbọ́dọ̀ ṣọlá olúwa kú wọn náà. Hmm, nǹkan ti ṣe wọn wọn ti kú bó ṣe ń súnmọ́ mi gan wọn ti fọwọ́ kan ra yín wo kò sọ́lá olúwa mọ́ ikú olúwa ló kù. yeah ẹ o exactly ah gbogbo ẹ náà ni a ti fẹ́ parí everything o <laughs> ṣe ọkọ mi ah ìwọ náà má ti di ọkọ honourable mà nìyẹn ẹ ah àwọn guys yẹn try gan ah tó bá rí pósítà tán ṣe hmm. in fact ọjọ mi lójú ṣé mo kó wọn gan lọ fi ṣe ṣá owó wọn àwọn ò kankan lọ́wọ́ mi owó wọn lọ fi ṣe gbogbo ẹ ẹ àmì àmì lágbára Ọlọ́run kò ṣe lọ ẹ má tó pẹ níta ṣùgbọ́n. Hola, hola, hola, hola, hola, hola. ọlá ọlá Hola, ló ṣe ọlá tọ́lání hola. ọlá kí ló ṣe mo kò bá lè lè báyìí ẹgbẹ́ ẹgbẹ́ kí ló ṣẹlẹ̀ sí ẹgbẹ́ kàlùkù mama mama mama mama awo bi awo bi mama kile se fun. ìṣe bá bá wọ wá kó jẹ wọlé sí ibi ọmọ kó ṣe ẹ ẹ wọlé sí ibi ọmọ olóríwá tó ṣe fún mi ti bá wò á ṣe fún mi ti bá wò. two twenty mọ́tò mọ́tò yé mọ́tò wo mọ́tò wo olóríwá mo sọ fún ẹ mọ́tò bá yẹ. lórí àṣebí olówó máa tẹ ó yàrá ṣe ṣá àgbàyà àgbàlagbà lónìí lórí àṣebí olówó máa tẹ ó yàrá ṣe ṣá àgbàyà wá. last goes lórí àṣebí. ẹ wá. ó yà láti sá. adé wá náà. àyà àkàrà bàjẹ́. last goes lórí àṣebí. olówó bàtẹ́ ó yà láti sá. wá náà. mama mama ìyá mi ah, kí ló fariwo. ẹ wo ṣé ẹ̀gbọ́n kan tó ṣẹlẹ̀ sọ́nà olúwa ni kí ló ṣe. ha ó máa fọ ọkọ mọ́tò àbàmì látànà orí àìsàn ló wà báyìí ah! látànà. ẹ̀yin náà ṣe à ṣẹ́rù mọ́tò yẹn ló yẹ kó máa bá wa gbé ní yìí ah. ẹ lóbìnrin tó wá sínú ìlú wa láti wá ṣe wá lóore áńgẹ́lì kan ṣoṣo tó lọ ń rọ́ sí wa. ayé ayé tó ti ṣe láàánú. Ah, ah, kò yẹ́rù rẹ̀ ó ṣẹlẹ̀ sí o àmọ́ àwọn aráàlú èkó iná máa jẹjà ọmọ lọmọ lọmọ tó ṣe dáadáa nínú rẹ̀ ni. Ah, eh, ọ̀dà ń bọ̀lẹ̀ wá ń káriwo lọ báyìí ń bọ̀lẹ̀ kó ohun. ilé ẹ̀ la ń lọ àti mọ́tò àtòhun a máa dáná sun wọn ni gbọ́s lórí àṣebí. a máa dáná sun ni kò ní bọ́lá gbẹ́ nílùú ìmọ̀. Ah, ah. yẹ́sì o. Akin Akin kí ló dé tó rúrú wà báyìí o sọ ní ojú mi o ní pé lédi yẹn máa kú lédi yẹn dẹ̀ ti fẹ́ kú báyìí ṣé wọ́n kọ́ ni ṣé wọ́n kọ́ ni ó máa ti yàtọ̀. Yeah. Eh? ṣé ìwọ ló yẹ kó máa sọ nǹkan báyìí ah. I didn't know anything about it. You know everything about it kò sí bíbá yìí ló ti sọ ojú mi báyìí ló ti sọ ẹ̀yìn mi kọ́ ló ti sọ. Ah, stop saying this. Stop saying what? Ọ̀rọ̀ tí mo sọ it's just a word of threat. It is not Akin it is not sori táwọn YouTube bá fi lè mọ̀ pé ìwọ ló wà nídìí ọ̀rọ̀ lédi ṣùgbọ́n pọ́n máa pa èmi àti ẹni oh. bí ilé ṣe wáyé mi ò fẹ́ kú kú ó kú o mi fẹ́ kú o. oh babe come on, it kí ló dé tó ń try láti máa so mọ́ mi pé ìwọ ni ìwọ ni nígbà tí ìwọ tó jẹ́ ìyàwó mi tó gbàgbọ́ pé inú lásán ló bí mi. mi ò lè gbà ẹ́ bọ́ inú òbí ẹ akínyòwe bó ṣe lè ṣan bó ṣe ń wú bó ṣe ń wú tí bàbá ẹ bá fi lè ṣèṣe lọ́sàn lásán pé ìwọ ló wà ní kíọ̀rọ̀ níbi ẹ̀ wọ́n anyway mo ní any problem pẹ̀lú ẹ̀ since tó jẹ́ pé bàbá olóyè tí mo bínú lójú ẹ̀ gan nígbà tí mo gbọ́ pé ọlá olúwa sick tí mo pè wọ́n mm. wọ́n sọ pé àwọn mọ̀ pé inú lásán ló bí mi pé tó bá jẹ́ pé lómi ni àwọn á ti sọ fún gbogbo aráàlú so táwọn bá ti gbà mí gbọ́ mo ní anything pẹ̀lú opinion ti tiẹ̀ so that's just it. àti inú ló bí e tó fẹ́ fi pa odindi èyí torí ipò ipò tó yẹ pé gbogbo wa máa kú a sílẹ̀ a máa lọ. it's just a word of threat. it is not it but ìwọ ló wá ń di ọ̀rọ̀ lẹ́dí yẹn hmm. jẹ́ ká kúrò nílùú yẹn olóhùn fi bẹ́ẹ̀ don't come close to me kiri má má má má fọkàn mi o má pa mi o má pa mi mo ti ṣe mo ti ṣe o ti fẹ́ pè mí náà má pa mi jọ torí Ọlọ́run jọ torí Ọlọ́run jọ torí Ọlọ́run o ká máa lọ. what's wrong with you? bí commando you know what is wrong with me. alright mo ti gbọ́ mo ti conclude ó dàbẹ̀ ni pé atmosphere lóye kò kò assist marriage wa láti bàtà ti dé ló ti ń go against me let's just jẹ́ ká jẹ́ ká padà sí ilé ètò wa. mi ṣe wà iwájú ló máa wà ẹ̀yìn ẹni máa wà kó má lọ strangle mi má pa mi jẹ́ ká má lọ àwọn fọ́lọ́ mi náà. ṣe bí. olówó bá tẹ́. Bass Gbos lórí aṣebi ó bá tẹ abara gbàgẹ̀rẹ̀. Bass Gbos lórí aṣebi ó bá tẹ abara gbàgẹ̀rẹ̀. Bass Gbos lórí aṣebi olówó bá tẹ ó láyà ṣe gbàgbós lórí àṣebí níbo ló wà. àgbàyà gbàgbós lórí àṣebí olówó bá tẹ ó yà láṣẹṣẹ àgbàyà àgbàgẹ gbàgbós lórí àṣebí olówó bá tẹ ó yà láṣẹṣẹ àgbàyà àgbàgẹ gbàgbós lórí àṣebí olówó bá tẹ. Power forever. Ọlọ́run ló gbójú. Power forever. Àtòun àti ọkọ rẹ̀ la máa sun lónìí. Ọlọ́run. Ó yá ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ẹ wọlé kẹlẹ oyún síta. Níbo ó yà àgàgà àbára àgàgà rẹ̀. Gọ́s gọ́s lórí àṣẹbí. gbé fóònù ẹ gbé fóònù ẹ gbé fóònù hello. hello ẹ jọ sátá ni mò ń bá sọ̀rọ̀. ẹ jọ ẹ ṣe èmi ni bàbá tí ó ní mọ́tò àbàmì tí ẹ wá bá ẹ ní kí ni mo lè rí sọ tí mo sọ pé mi ò ní nǹkan kan tí mo sọ pé mm, mm, mm, ṣe rí ní bí mo ṣe wà yìí mo ti ṣetán láti mo ti sọ pé òkun mo lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ. ẹ ẹ sà níbo lè wà báyìí ká wá bá yín. ẹ wo ọjọ́ tá a bá rí mi ni bí ń wọlé mo ti ṣetán láti wá báyìí báyìí báyìí ẹ̀yin sọ bí tí màá ti wá báyìí fún mi. ajégúnlẹ̀ la wà. ṣàjégúnlẹ̀ ni ajégúnlẹ̀ mo ṣetán máa kàn yín. wáò ee ọ̀rẹ́ mi big fish big fish. kí ló ṣẹlẹ̀. ṣé wọn bàbá àjọ yẹn ta lọ bá eh. bàbá onímọ̀tà bá ah! wọn làwọn ń bí sí sí sí. for real. yes ṣọwọ́ ah! ṣọwọ́ ti dé. babe àlọ́ ah, ilẹ̀ mọ́. àti ẹ̀ lọ́mọ. let's go let's go. ẹ fọwọ́ síbi ìta wọn ń gbé má ṣe é má ṣe é má ṣe é má ṣe dẹ́jà lórí ẹni bá ṣohun tẹnìkan ò ṣe rí. ojú rẹ̀ yóò rohùn tẹ́nìkan kan ò rí rí máa ṣe dẹ́jà o bí wọ́n bá ti ń ṣe é ni kò bá wọn ṣe o kójú ẹ̀ máa lọ rohun tí ojú ẹ̀ nìkan ò rí rí àwòye. pé kó má ṣe ṣe má ṣe má ṣe jiyàn lòrò lóhun tójú àgbà á rí tójú àgbà á fi jìn àlọ́ lóhun tójú àgbà á rí tójú àgbà á fi jìn.